kò sí ẹni wá lẹ́sẹ̀ sí màmá ẹ̀sọ̀ lọ́wọ́ rẹ̀ fún náà bàbá ọ̀hún yẹn ó gbọ́dọ̀ ṣe yẹn oníṣìṣẹ́ náà ń kọ́ ìyẹn pé kó lẹ́sẹ̀ mọ́ sí ájúlù ìpínlẹ̀ túnlẹ̀ gẹ́gẹ́ ìpínlẹ̀ ìpín wá gẹ́gẹ́ ìpínlẹ̀ náà ní ìbára ẹ̀wọ̀n náà là ń kà yìí o náà là ń kà yìí tòbó ni yóò fi dún ẹni ń jẹ́ mùsùlùmí tó lójú tí yóò jìnà sábúrú tí yóò jìnà sẹ́bọ̀ tí ò jìnà káwọn tó ṣe dáa tó alọ́pọ̀ ní ìgbà tẹ bá wọn ń dáadáa dáadáa nípa ọjọ́ méjì alẹ́sẹ̀ dáadáa wà ágírù eh, torí kíni kí ló lè tó bá wọn láwùjọ yìí afẹ́kọ́ ẹ̀rọ tí wọ́n yẹn lójú kò ní ibi tó àkíyà rẹ̀ kébí kò sí tààtàrà ń kàyè ẹ wò tán kò sí ní ẹ káwọn ti fi nínú jùmíyà àìsínú ni àlùwalẹ́ àwọn ìbára náà ni ágírù wà ọjà rẹ̀ abẹ́ rẹ̀ ló wà tó tí bá ti tẹ ní gáràjì ló gbẹ́rẹ́ gáràjì ẹ̀sìn ọlọ́run lẹ ní o gbẹ́rẹ́ gáràjì ẹ̀sìn ọlọ́run kó yí àwọn èèyàn lẹ ní o òdìbà fẹ́ bá ń jagbáde ẹrù pé afẹ́ kọ́bù lọ́dọ̀ ìfẹ́ ajílù àwọn èèyàn àti tẹ bá fẹ́ sí àwọn tí o kó tẹ̀síìrì ẹbẹ̀ sọ àwọn ọ̀dọ́ ẹbẹ̀ sọ wọ́n ti tẹ̀síìrì tó ẹ̀dá òkú ni ó ti wàlúwà àwọn tí ọwọ́ tó wà ní ẹbí ògbà àwọn tí kọ́mọ̀ pé á ah, ọmọ yìí nì sẹ́ẹ̀ o ti fẹ́ bẹ̀rẹ̀ nù kò ní bá wa lọ síbi òkú mọ́ kò ní bá wa jẹ kàn òkú mọ́ kò ní bá wa jẹ mọ́ olùdí mọ́ lọ fa àwọn tẹ tó kó sọkọ wọn náà sẹ́yìn ike àwọn gbogbo táwọn ti ń jẹ́ dídá àwọn àwọn yìí wọn bá wa sí mọ́ lọ kò tún níbi kẹ́hìn tí wọ́n gbé ibi títà ìdí òye yìí èmi kò mọ tẹnu mọ fún yín là á lọ́wọ́ lọ́wọ́ yẹn àdìyàn yóò lọ nípa ẹ̀fọ́ náà ọ̀yà kẹ́sì má yẹn má gbọ́fọ́ yẹn ojú àkọ́bí tó dín lójú yóò lọ lọ́wọ́ sí kẹ́yìn lórí àkọ́tọ́ sí ní nǹkan bíi ẹni yóò ṣàlàyé tó kò ní tó báyìí pé kó jẹ pé ọ̀rọ̀ ajínigbé náà gbé kalẹ̀ abẹ́yẹjú rẹ̀ kí ló lọ́ mẹ́ kí ló lọ́jú mẹ́ kí ló lọ́jú ẹ wàláì tí ò ní mọ̀ pé tó bá ti bẹ̀rẹ̀ súnmọ̀ wàláì àti ní ti bẹ̀rẹ̀ wàhálà rẹ̀ ó ti fojú kó wàhálà rẹ̀ lọ́dọ̀ òkiri lọ́dọ̀ ọ̀rẹ́ lọ́dọ̀ aráàlú lọ́dọ̀ aráàdúgbò kódà ní iṣẹ́ rẹ̀ ó ti fojú kó lò ó ní ìsì tó òun náà ṣe ọmọ tó wá ti pé wọ́n á rí báwọn ẹ̀kọ́ bí ó ṣe ra máa lo ìṣẹ̀lẹ̀ ayé rẹ̀ tí ẹ̀sìn ọlọ́wọ́ bó fi rọrùn fún òun lẹ́ẹ̀ ká fún wọn èyí ló ká sọ àwọn ọmọdé tọ́ọ̀bù. tẹ̀lé wa rí ajínigbé sọ́nà àwọn kọ́ yìí náà o àwọn ẹgbẹ́ sọ́nà àwọn kọ́ wọn wà láì rẹ wọn gbà ajínigbé wọn ọmọ ìyá ẹni mí òun náà tó ọ̀dà kò rí ife ajínigbé fún un ẹlòmí àwọn bàbá rẹ̀ ó kéèyàn ti báyìí pé ìlànà sí àbẹ wọn dájọ ọ̀nà yóò dá ò lè ẹlòmí ọ̀gá rẹ̀ ń ṣiṣẹ́ ọ̀gá rẹ̀ ń ṣiṣẹ́ tó ẹ̀ máa tó wàá sọ àwọn ọlọ́mọ ìdàkúdà àwọn máa rán jùmọ̀ àwọn òbí wọn lé káàkiri wọn máa rán àwọn ọmọ ìyá wọn lé káàkiri ẹ̀gbọ́n wọn wọn máa rán lé káàkiri tó ẹ wo náà ń tẹ̀lé wọlọ́ ìpínlẹ̀ ní فإنه سيهديه تو أجر الولاء البراء أوبيت ووالد أوبيت ووالد tó ọ̀rọ̀ pé àtúwọ́n tó ń pe ẹ̀rọ rẹ̀ lójú ìmọ̀jọ ní tuntun ẹni tó bá ti ní súnà tó fẹ́ bẹ̀rẹ̀ súnà yóò ti mọ ní lára pọ̀ kí wọ́n á ní ìbàdí súnà tó yọ̀bá nira kí ní ìbàdí súnà yẹn tó ọlọ́run ní pé ànábì bọ̀rọ̀ ní nítorí kọ́kọ́ wú nìyẹn pé èmi ò ní bá yóò ṣe náà o ò ní bá yóò ṣe náà ẹ wá wò sẹ́kù sí ma ẹ wá wò pẹ̀lú àyíbáṣe yẹn náà ẹ̀wọ̀n náà ti sọ fún wa tó wà ní ìjà ẹ̀dá kẹlẹ̀ tó ṣe kẹbí máa lé ìṣẹ̀lẹ̀ kẹbí rẹ̀ ẹ̀kún pẹ̀lú àkókò ìgbìmọ̀ máa òbí méjèèjì sábà wọn ń bọ̀ ní òkú tó ṣe bọ̀ pẹ̀lú ọlọ́wọ́ bá bá a ti ní àlùbárọ́ ìgbẹ̀ yìí náà tí wọ́n náà tó fẹ́ ìmọ̀ mẹ́tẹ̀lẹ́ wọn bàrọ́ òkú ṣe lọ́wọ́ sọ ibùkún náà ti won naa to fe imo metele won baro oku se lowo tó àmọ́ nílé ayé máa bá wọn ṣe dáadáa lọ sí dáadáa pẹ̀lú wọn. tó àwọn kàtàkà kan bẹ ṣe é kàn ọ̀sẹ̀yìn àlẹ́yìn rahmatulah bàtà wọn ṣàlàyé ọ̀rọ̀ hajj tòbí ní láì sàlá àkọlà pé wá táyì àwọn fatwa yẹn ń ka harfan bàdà harfin bẹ́ẹ̀ ṣe kàlbáni harfan bàdà harfin ṣe kàlbáni harfan bàdà harfin bẹ́ẹ̀ ṣe kàlbáni. بن باز تبكي يقول طول طويل هجر هجر المبتدئ هجر المعلعات توقع تون شلون انت جل بدعة بولي يمشي ما يتاكدتي بولي يمشي للسماء تطاقة الصلاة يجي àmọ́ bọ́rọ̀ dùn ní èyí oníbíbí àlẹ́fẹ́ tó kù sẹ́yìn àlóbì oṣùn náà lẹ́fẹ́ kọ́ àwọn èèyàn sí ojú sẹ́yìn àlóbì ìdá fún wò lẹ́lẹ́ sí ìyá fún wò lẹ́fẹ́ gbá ìyá ẹ́ ọlọ́pàá mẹ́ta tó wà lóko